أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله يقول الله عز وجل في محكم تنزيله ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وتواصلا لما بدأناه في الجمعة الماضية من ذكر شيء من الآثار السيئة والعواقب الوخيمة للذنوب والمعاصي أعاذنا الله وإياكم منها فمن الآثار السيئة والعواقب الوخيمة للمعاصي والذنوب أنها ممحقة للبركة قال المولى عز وجل في القرآن الكريم ولو أن أهل القرى آمنوا واتقوا ولو أن ولو أن أهل القرى أه- آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وفي الحديث عن النبي صلى الله عليه وسلم أنه قال عن اليمين الكاذبة إنها منفقة أو منفقة للسلعة وممحقة للبركة وفي حديث آخر من رواية الصحابي الجليل حكيم بن حزام رضي الله تعالى عنه وصف النبي صلى الله عليه وسلم حالة بعض الناس بأنهم كالذين يأكلون ولا يشبعون كالذي يأكل ولا يشبع أي أن البركة قد نزعت من الطعام ومما يسبب نزع البركة ومحق البركة كثرة المعاصي والذنوب أعاذنا الله وإياكم منها أدوك لدى الله وباوه atọrọ àlékún kí Ọlọ́run àtàánú rẹ̀ kó bá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabi àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánà anabi náà yóò fi dídí ọgbẹ́ndé àlùyámà olùwàmúsá kàwá náà kún un wọ́n o. ọ̀rọ̀ olúwa bá tí ọlá rẹ̀ ga ní alukur'an alkarim olùwàbá ní bọ́hara alfasadu fil barri wal bahr gbogbo wa là ń pariwo ńbọlá yé dà yìí ńbọlá yé lọ yìí ìbàjẹ́ àti wá kúnrílẹ̀ yìí aburú ṣe wá pọ̀ lágbà tiwa yìí olùwà níbi má kasabat aidin nas ẹ̀yin lẹ́kọ̀ọ́ ara yín fa o. lùzíkọ́hún báàdọ̀ lẹ́bi àmìlù ọlọ́ọ̀ni díẹ̀ nù tá a fi hàn yín nínú èrè iṣẹ́ yìí ọlọ́run ní aníkẹ́ lè tọ́ wò la'allahum yarji'un bọ́yẹ padà síbi ọ̀rọ̀ ọlọ́run. nínú tí máa fa àwọn orípa burú tá ń kà fúnra wa láti ọ̀sẹ̀ tó lọ àní atharu dhunubi wal ma'asi. kéèyàn ọsẹ lọ́run lónìí kó túbá ọlọ́run ó forí jìn bàbá ti túbá lódodo ọsẹ lọ́la ọlọ́run ní bọ́ ọba ti túbá òun ò forí jìn ọ́ eléyìí wá ń gbà wá lágbe pé ojú àpá ẹsẹ̀ kọjọ́ kínní kọjọ́jú ara gbogbo ẹsẹ̀ kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan wá ń dá ní òun lọ́lọ́mọ burúkú kan tí ó bì kalẹ̀ ń bí sí ara ẹnì kọ̀ọ̀kan ń bí sí ìdílé ẹnì kọ̀ọ̀kan lọ́dọ̀ òfin kan náà lù gbogbo ń tà ń rí láburú yìí náà ọlọ́run ọba ní àfọwọ́fà wa ni ẹ̀rí nú àwọn ọmọ bú tẹsẹ̀ máa bí òun ni kọ́lọ́run ọyọ àlùbáríkà kó ń bí téèyàn ṣe kí nǹkan ni ọ pọ̀ ọmọ lòdì nàìjíríà tá a wà lónìí yìí bẹ́ẹ̀ yẹn bá gbọ́rú owó tí wọ́n ń dá kọ tí wọ́n ń gbọ́ tèmi náà ń gbọ́ ni àì gbọ́rú ẹ̀ tẹ́lẹ̀ owó máa ń wọ̀n àmọ́ àlùbáríkà pọ̀ mẹ́ gbogbo òṣìṣẹ́ nísìnyí wọn làwọn ń fẹ́ minimum wage gbogbo wa náà ń fẹ́ ẹ̀mẹ́jọ ọdún kan ọdún méjì ó ti ìgórí minimum wage yìí ariwo mi ò tún bẹ̀rẹ̀ kọsá àlùbáríkà ń bẹ mẹni bá a bá kọ̀ntínú àti máa béèrè minimum wage tá a wọ́nà tá àlùbáríkà wọ̀ ọ́ ojú kan náà tá a ti máa pò nínú kèé sèpè o nínú ntọ́lọ́hún máa fi hàn ọmọ èèyàn pé ẹsẹ̀ yíyí pọ̀ oníkọ́lọ́hún ọmọ yọ àlùbáríkà kó yọ yọ kó ń bi owó yọ yọ kó ń bi iṣẹ́ yọ yọ gbogbo ṣe sí yín ẹ̀yin náà máa rí kí á ah, ah, kíní yìí kan pọ̀ ní kò nítumọ̀ nígbà dákọ̀ owó oṣù tẹ́lómi ń gbà lónìí bọ́bá yìí pé ní ọdún díẹ̀ sẹ́yìn ni ẹni wíyẹn bá ti rí léyìí gbogbo òlu náà lè máa ná gbogbo fámìlì wa yìí náà lè máa ná nàìjíríà yìí náà la wà kìí sọ̀rọ̀ láéláé tọ́lá kìí sọ̀rọ̀ ọgbọ̀n ọdún kìí sọ̀rọ̀ ogójì ọdún òpin pé yẹn gbowó oṣù jù dàrẹ́tọ̀ gbàjú five thousand naira lọ ayé ti da àlùbáríkà pọ̀ ń bẹ̀ gbogbo yìí ti ń wí yìí kìí sọ̀rọ̀ láéláé ọmọ ọdún mélòó làwọn náà àti gbọ́n àti gbẹ́jú àti mọ́kìlówó ń jẹ́ nígbà tí a director in the civil service tí ó gbà ju five thousand naira lọ alibarika wọnú owó náà àwa ń gba hundreds of thousands lónìí ọwọ́ àdàbí ọ̀rọ̀ tá nàbí sọ fún Hakim ibn Hizam radiyallahu anhu Hakim ibn Hizam lára àlọ́ tá nàbí kì fún mi ni pé má dàbí tani kalladhi ya'kulu wala yashba' ẹnìjẹ́ ọkàn mọ̀ pé òun jẹun ni kò ní yó bọ́rọ̀ wa ti dìnnà àlùbáríkà ni ò sí ibi oúnjẹ náà torí náà dákun jàmá mùsùlùmí àṣàfùrù láàárọ̀ forí jìn wa yóò forí jìn ọ́ àmọ́ yóò bí ma bú kalẹ̀ o gbogbo à lọ́hún tá a sọ dàsà tá a sọ dẹ̀wù tá a ń dà bóra yìí ọlọ́mọ bú tí ó bí kalẹ̀ o àrọ ọmọ bú rẹ̀ oníkàlùbáríkà kò kó nù tọ́pọ̀lọpọ̀ ń ṣe léyìí táwọn rí lónìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi mi kuma anabi lára ntí ma yọ alibarika dẹ́yìn òní fura òní kí burọ kọ wàláyé sàláyé summa billahi anabi ni munafikotun lè sílà sẹfẹ fi tajà ní ẹ ta àmọ́ mumikotun lè baraka ẹ gbowó kò ní sàlùbáríkà mẹ ẹ ta ẹni ọbẹ sàn ọ náà gbọgá àgbàtàn ti sẹ wàláyé àṣìrá àwọn tó gbọ́ lọ́hùn tó débi pé èèyàn bá ti bú wàláì fún ọ àwọn ti gbà kó ń sòótọ́ òsì mọ̀ pé rọ́ọ̀lọ́ ń pa wàláì àkọ́bá wa bẹ́ẹ̀ yìí táwa náà ra súnmọ́ bíláì tàláì ànábìlẹ̀ máa rọ́jà yín ta mumhikotun lil baraka àmúlùwọ́ yọ àlùbáríkà kó ń dowó dẹ́gbà gbogbo wa náà kàn dánwò lónìí torí náà ẹ dákun jàmá mùsùlùmí ara orí pa bú tẹ̀sẹ̀ máa bí kalẹ̀ nù o òun ni kí iṣẹ́ ọ̀pọ̀ kówó ọ̀pọ̀ kí wàhálà ọ̀pọ̀ alùbáríkà ọ̀mọ̀ tìǹtìǹ. kódà alùbáríkà kò ní ọmọ lónìí gbogbo àwọn tó ṣiṣẹ́ ìsìláàmù ní gbogbo ayé òfin mẹ́bí àwa náà wà yìí kéwú mélòó wọn kí. nínú tẹ̀ta bá ń lu wá ń lu lọ́rin yìí àfa alimi làfa àgbà kí lọ́sọ̀ àfa alimi làfa àgbà tafsirul Jalalaini gbogbo àfa àlọrin á fún wọn ní káfa àlímì ò tó dé ẹnu kó àfa àlímì ee ìwọ lọ mọ júùsù ẹlẹ pati tú tafsirul Jalalaini mélòó gbogbo tafsirul Jalalaini ọ̀hún náà bí gbogbo àfa àlọrin wá já àfa lórí pati one káfa àlímì gbé pati two dé tọ́ dọ́ba àfa àlùbáríkà ní jẹ́ bẹ́ẹ̀ kéwàá pọ̀ lónìí kọ lálà àmọ́ kọ sálùbáríkà mẹ àfọ bọta yóò máa sọ̀rọ̀ bí ṣe tọn ẹni tí ọba jẹ èèyàn kò lè jẹ èèyàn lẹ́nu àfa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ ni o pàṣẹ oko alibarika oko nu ma alibarika oko nu owó alibarika oko nu sẹ kàlẹ́bí yá kúlù wálé yẹ́sùbá kàlẹ́bí di ròyìn nu wọn àti mọ̀bìnrin èèyàn máa jẹ́ kò ní yó kí wọ́n máa pọ̀ owó máa pọ̀ gbogbo iṣẹ́ máa pọ̀ kí lábọ̀ ẹ̀ ọ̀sán àlùbáríkà ń bẹ̀ ní jẹ́bẹ̀ o ọlọ́mọṣà forí ẹ̀sẹ̀ jìn wá o àmì ẹja wa náà ta parada ẹ̀mẹ́jẹ̀kẹ̀ ìtọ́ni ọ̀sáṣá bẹ́ẹ̀ pé bọ́lọ̀mbà àtàbá ti túbá fọ́dẹ̀ lómi wọn máa sọ ń gbangba gbangba pé ẹ mọ̀ wọ́rí ẹ̀dájọ́ òun lówó náà òun bá ti lówó náà òun fi ṣe tọ́lọ́ọ̀nù èyí tí ó bi di ọ̀la ńkọ́ ẹ̀sẹ̀ kan bá èé bá ń bì kan kó fò kọ́ lọ yányán yóò fọ àwọn orípa búlẹ̀ yóò bí àwọn ọmọ búlẹ̀ àrò ọmọ burúkú ẹ̀tẹ̀ òní kálùbárí kò kún ní nǹkan tó yẹn ń ṣe. ومن الآثار السيئة والعواقب الوخيمة للذنوب والمعاصي قلة الحياء أو ذهابه كليا ẹnu tí aburú ẹsẹ̀ òun ni kíkì dúró kéré àbíkọ́tì ẹ̀ mọ́ sojú ń tì mí mọ́ àwa náà rí láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ ntí ojú ọmọ ti ọmọ ẹlú àbí tẹ́lẹ̀ láti ṣe ń gbangba títí lóko tá a ti ń ṣe kọ́dẹ̀ lómi tó ń ṣe lọ́hún ṣe ń tọ́lọ́hún ọ̀fẹ́ ń ṣe tó ń fún rẹ̀ ní kọ́rẹ́jì pé kí wọ́n káwọn yóò jù sórí Facebook ń bẹ òun ṣe lọ́hún dénìí àrẹni tí ń ya òhò tí ń sẹ́ndì ẹ̀ sórí Facebook àrẹni tí ń ṣe ìsìn náà bí wọ́n ti ń ṣe lọ́wọ́ tó kára rẹ̀ ó ní wọ́n máa wò ó ara wọn tí wọ́n láwọn ń ṣe orí orí ìtàgé gbogbo ń tójú tí yàn tẹ́lẹ̀ á bà bẹ́ẹ̀ bá wò rẹ débẹ̀ ń jọ ń gbà wá ń kéke wọ́n wàá da ojú tẹlifíṣàn rúkẹ́ ẹ̀ ní ma dé ń tẹlẹ̀ mọ́ kò sí yìí wọn ní. kí ni wọn àgbẹ̀ kí ni kí ni kí lọ́wọ́ àbẹ̀ ẹ̀sẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ o ojú títì yín ó kéré ìmara ìmọ̀ pé nǹkan báyìí ọ̀tọ̀ sí mi kò ní í sí mọ́ láwùjọ. ẹ wo gbogbo ohun tí wọ́n ń tà gbogbo ohun tí wọ́n ń polówó fún wa nísìnyí àtòrí ìwé ìròyìn àti tẹlifíṣàn àti gbogbo ẹ̀ kò sí ní tí wọ́n ń tágẹ́ẹ̀tì ju pé ẹyọ̀ tìjú kò ní ọ̀rọ̀ ọmọ àdájẹ́ àdámà torí pé alẹ́ bùa Muhammad sallallahu alaihi wa sallam ti tà sọ́ọ́lẹ̀ rẹ̀ إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت ànábì nínú tí ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ò yàtọ̀ látòrí ànábì Ádámà tó fi dórí tòun ọ̀rọ̀ kan náà gbogbo wọn sọ inú ọ̀rọ̀ wọn tí ó yàtọ̀ bó ti bí eléyìí ti ń dé títọ ń dé gbogbo ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ò yàtọ̀ lórí pé إذا لم تستحي فاصنع ما شئت bí ìtìjú bá ti kú lọ́rọ̀ rẹ̀ máa ń ṣe tó wò ìtìjú ní kò ní ìjànù gbogbo ẹni tó dú títí á irú eléyìí ni wọ́n wá gbọ́ pé mi kọ́dọ̀ ojú òsì àbá àmọ́ lónìí lè lé ọmọ géwú àwọn àgbàlagbà máa ń gba nǹkan míì lọ́wọ́ àwọn èèyàn ń jọ̀hún wọ́n bá bàbá mi dá ẹ̀yìn àgbàlagbà mi tuntun wá ní àgbàlagbà ọgbà ọgbà nǹkan mọ́ lọ́wọ́ màá nẹ́bí àdámà kò sójútì ojútì sí pé a èmi adúrú mi adúrú mi kò sí yìí mọ́ a èmi ọmọ kéwú à wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ gbárù aṣọ báyìí lọ́rùn mi wọ́n gbọ́dọ̀ gbọ́ pé mo wárú bí báyìí kò sí yìí mọ́ kọ́dà wọ́n invite àfa kọ́wá sàdúrà bẹ̀rẹ̀ nípa títí wọn ó ti mú títí wọn ó ti dìnnà wọ́n ń pe àfa olóko àfa òní ọba wọn sàdúrà bẹ̀rẹ̀ wọ́n ń ṣe kírísímàsì lónìí wọ́n ń pa fóun jálà bí òun ní lọ ké kuraani fún wa àti dàlẹ́lu aláìlójútì àmọ́ ànábi ti wí o lamtasahi fasina bọ́ ọ bá ti lójútì nítorí wọ́n ló kù tọ́ ma ṣe ẹ̀rẹ́ ìtọ́jẹ̀ wa burú jù ojú tí àwọn ọmọ ènìyàn là ń wí sí rẹ̀ ó yẹ káwọn nǹkan kan kóra wá ń jàǹdà àti àdúró mi àti wàá gbọ́ kò sí yín mọ́ ẹ àwọn ọmọ kéékèèké obìnrin ò rí lára àwọn ẹ̀yà wọn mọ́ àwọn kankan ń bẹ báwọn obìnrin bá ti wà ń ta ń jọ ohun tí wọn bá gbọ́ pàlejò kan ń bọ̀ fúnra wọn ó kó nu ilé já mo ti wà yín wọn gbọ́dọ̀ bá mi báyìí. wọ́n ń yọ yàn ta wọ́n ń yọ àyà ta wọ́n ń rúṣọ mẹ́dì. àwọn ọmọ yín náà ń bá yín bẹ́ẹ̀ àìlójútì ò sí mọ́ òṣójútì láàrin ara wa ọmọ òtítù bàbá bàbá náà ti ju ọmọ pé á káwọn ọmọ yìí sì wàá bárù nǹkan kan bárù báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàwọ́ abútì bọ́ba ti di táwọn ọmọ rẹ̀ ń gbọ́. mọ àmọ́ àwọn tí mu sìgá àmọ́ àwọn tí ń mutí kò sí nǹkan gbà lọ́wọ́ wọn pé á àwọn ọmọ yìí ti ń gbọ́ o òun ò sì fẹ́ wọn bá a ní ọ̀wọ́ kò sí yìí mọ́ àti ìdálẹ́mùtà sáyé fọ́sínà àmàṣe bọ́ba ti lójú tì máa ṣe ń tó wọ̀ ọ́ lẹ́yìn èyí ni mo lè tọ́ wa burú jù àtijú ara wa àtún wa tijú ọlọ́run olùwọ́ba sì ti ọ ti sàsọ́ọ̀lẹ̀ rẹ̀ fún wa nú al-Qur'an al-Karim qala Allahu azza wa jalla yastakhfuna mina an-nasi wa la yastakhfuna mina Allah wa huwa ma'ahum idh yubayyituna ma la yarda mina al-qawl wa kana Allahu bima ya'maluna muhita ọlọ́run yà àwọn kan náà àwọn ẹ̀dá Yasafuna minan nas àwọn tiẹ̀ ti ń tujú wọ́n ti ju èèyàn lọ́nà kan àmọ́ wala yasafuna minan nas wọn ò tijú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọ̀mà tijú ọlọ́run mọ́ lónìí gbogbo ẹni tí wọ́n bá sọ fún un pé kíní yóò dáa tí ọ̀sáré kò ń bẹ̀ kò ní tijú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń kìlọ̀ fún lónìí pé a tí wọ́n ní ẹ wá gbà tí wọ́n ní ẹ wá gbà yìí lónù wọ́n fi tírẹ́sì sí eh, mọ́gẹ́jì wọ́n gbowó èlé ẹ nìkéni téèyàn ọkọlé téèyàn ó lówó téèyàn ó ṣe bísínẹ́sì ó ní tìjú ni ó tìjú ọlọ́run ni. yẹsàkúnà mi náà náà ṣe wàlá yẹsàkúnà mi náà lọ olúwa láwọn tí ò tìjú ọlọ́run kí wọ́n mọ̀ ó wàhúwà máàhún èbí ọba yìí tó náà máa náà yọ̀bọ̀ mìíràn kọ́ gbogbo ń tẹ̀sí ni àtọ̀rọ̀ àti sẹ́yìn gbogbo ẹ̀ lójú ọlọ́run tó wàkánà lọ́hùn bímọ ya'maluna muhita gbogbo ń pátá lulu ọba fi máa rẹ̀ rọ̀kiri ká. inna allaha ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idukum la'allakum tadhakkarun aqulu ma tasma'un wa astaghfiru allaha lakum li wa lakum wa lisa'iril muslimin fastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أن يرسي علم أرنا عوى أريقا بو عوى ما بو تتما بي من يباب كندو يسي باو جباب كندو يسي bí ọmọ nìyẹn ẹnì kọ̀ọ̀kan orí ẹnì kọ̀ọ̀kan náà tá a bá pa ẹ̀ṣẹ̀ tì kọ́dà bá ń tọrọ àforíjì tọ́lọ́hún forí jìn wá ojú àpá ẹ̀ṣẹ̀ ọ̀jọ̀jọ̀ ara mọ́ o ẹ̀jẹ̀ àkíyè táwọn ọmọ burúkú táwọn ẹ̀ṣẹ̀ ń bí kalẹ̀ yìí o nínú àwọn ọmọ burúkú tẹ́tẹ̀ bí kalẹ̀ hawanul mar'i ala Allah bí yẹn bá bọ́rọ̀ ẹ̀ dojú kan èèyàn yẹpẹrẹ níwájú ọlọ́run ọlọ́run náà ní kù láti fi ọmọ nìyẹn tẹ́ ń tó wù ú ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء ọlọ́run ní tó wù lòun máa ń ṣe àmọ́ kọ́dà bó ti jẹ́ pé òun lòun dá wa ń ọlọ́run máa ń sàpọ́nlé ọmọ àdẹ́bí ádámà sí bá ń tẹ̀ láti rẹ̀ nígbèsè ayé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nù àwọn sọ̀hábì anábì ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ láàrin òun àtẹnìkan ẹnu bá gbé lọ́ba búra gbé a ah, nǹkan báyìí wàláì kò ní rí bẹ́ẹ̀ àwọn yẹn wá yí fún un pé à kò ní rí bò ẹni yìí mà ní tó wọn ó ṣe nù <laughs> ọba dọ̀ràn sí lọ́rùn pé à ìbínú ló gbé wọn òun ti wíwà láàyè tẹ kó wọn tó mọ implication tó ń ṣe ìwọn ń ronú bó lòun ó ti bọ́ nínú kíni bó ni ó ti bọ́ nínú ọ̀ràn tó ọ̀ràn ní o ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ọmọ yẹn wà láàyè tó ti tẹ́lẹ̀ nù ní tilẹ̀ mọ́ yìí náà gbogbo ẹni ọba búra pé nǹkan kan ò ní ṣe tí nǹkan náà bá ṣe ọ̀tanràn o ìtanràn ń bẹ o kí láàfin tanràn rẹ káyà lọ bẹ ni inú kọ bọ́ aláìní mẹ́wàá àbí kọ ra aṣọ mẹ́wàá aṣọ sáwọn aláìní aṣọ tí ó tó wọn wọ ra mẹ́wàá fún wọn èèyàn mẹ́wàá ọ̀rọ̀sọ fún èèyàn mẹ́wàá àbí kọ owó bí ẹrú bá kù sí ọ̀bọ̀kùn lọ́rùn ẹrú kan bọ́ bá wá lágbára mẹ́tẹ̀ẹ̀ta yìí ló tó kan àwẹ̀ ẹ̀rí fatiwa pé lọ gbáwẹ̀ èèkan o ẹ̀mẹ́jẹ̀ adaṣẹ̀rí àrú o bọ́ bá lágbára àti bọ́ wọn ọ̀ lágbára àti raṣọ sí wọn lọ́rùn ọ̀ lágbára àti bọ́kùn lọ́rùn ẹrú ọ̀ wá gbáwẹ̀ ẹjọ́ mẹ́ta ni pé ọ̀sẹ̀ wà láì pé nǹkan kan ò ní í ṣe ó sì ṣe ẹni yìí wá múra pé ẹrú lòun ò rí ni àbí nǹkan kan ní wọ́n bá ní ní ní bá pé ní ah, áà ẹni tó lóun ò ní ṣe nǹkan yìí ọkàn rẹ̀ ti yí padà ojúlówó ó ṣe é anabi ní sallallahu alayhi wa sallam arọ ọ̀nà tọ́lọ́hún fi pa àwọn ẹni rẹ̀ lẹ́nu kọ́dà bí wọ́n bá búra pé nǹkan kan ò ní ṣe tọ́lọ́hún bá rí i pé yọ́ dọ̀rọ̀ sí wọn lọ́rùn yóò sì jẹ́ kó yí sẹ́mi ẹni tí wọ́n ní ò ní ṣe nǹkan ni yóò ṣe tí wọ́n má bàa kó sínú iná jàgà àwọn yìí wọn ò ṣe nǹkan kan ju pé wọ́n ń ta lẹ́sẹ̀ tọ́lọ́hún lọ and the reverse is the case gbogbo ẹni tí ń bá ń rí ọlọ́run fín náà ọ̀jẹ̀ nǹkan kan wájú ọlọ́run òun lọ́pọ̀lọpọ̀ fi sàdúrà tí ó gba ọlọ́run ọ̀kọ̀ kún nǹkan kan mọ́ ìwọ náà kàṣẹ rẹ̀ kún nǹkan kan ara ara burú tẹ̀sẹ̀ máa bí kalẹ̀ lọ níyẹn bá ń tẹ̀ láti ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run náà wò pé á ah, èmi náà ní ṣe ń torí mi ṣe báyìí ọlọ́run ọmọ àbọ̀wọ́ rẹ̀ tó ń ti fóun lọ́ọ́ èèyàn bá wá jẹ́ olórí ọlọ́run fún repeatedly bó ti kárí ayé lónìí yìí olúwa ló wọn yẹyẹ rẹ o ọjẹ́ nǹkan kan máa ń wájú òun ọlọ́run abẹ́lọ́n subhanahu wa ta'ala àti kékeré ẹ̀ṣẹ̀ àti ńlẹ́ẹ̀ṣẹ̀ ọlọ́mọṣà léwa kó ń di rẹ̀ gbogbo àwọn ń ta dáràn síra wa lọ́rùn yìí ọlọ́mọṣà yọ wá kó ń bẹ́ẹ̀ kọjá lè tiwọ́ kó ń bí ẹ̀ṣẹ̀ اللهم انصر من نصر هذا الدين واخذل من خذل الاسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على أعدائهم أعداء الدين اللهم انصر الإسلام والمسلمين وعز الإسلام والمسلمين وانصرهم على أعدائهم في كل مكان إنك على كل شيء قدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه لله رب العالمين سمع الله لمن حمده الحمد لله رب العالمين ولو جئنا بمثله مددا قل إنما السلام عليكم